قال حدثني وهب بن جميل قال حدثني ابي قال سمعت بن اسحاق حدث عن ابي سالم عن مجاهد عن جابر بن عبد الله رضي الله عنهما قال سمع النبي صلى الله عليه وسلم ان يستقبل بدور فرايته قبل الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد àwọn ìgbàwọ́rò tó ti síwájú wọ́n dá lórí wípé gbogbo ẹni tó bá fẹ́ gbọ́ bùkátà kan ìgbẹ́ tàbó fẹ́ yàtọ̀ àbó fẹ́ tọ̀ wọn ò gbọ́dọ̀ kọjú sí àlùkébìlà wọn sì gbọ́dọ̀ kọyìn sí ẹ̀sìn màkínní àlùmọ́dínà kíkọjú sí àrùkébìlà ìtumọ̀ sí pa kọjú sí ìhà mẹ́ta kíkọyìn sí àrùkébìlà ìtumọ̀ sí pa kọjú sí ìhà Baitul Maqdis orí bẹ́ẹ̀ iná làwọn mùsùlùmí wà ó fi gbá pé tánìkà bá ṣe nǹkan tó tako wọn pàkíyèsí rẹ̀ lọ síbi wípé ìbánabi sallallahu alayhi wa sallam. ó ti láàgbọ́dọ̀ kọjú sí alọ̀kẹ́bílà yàgbẹ́ àbíkátọ̀ a ò sì gbọ́dọ̀ kọyìn sí onítìyẹn ṣẹ̀ṣẹ̀ wá ṣàlàyé bẹ́ẹ̀ Abdullahi bin Umar radiyallahu anhuma táàrí nínú ọ̀kan nínú hadithi tó ṣíwájú ó fẹ́ gbọ́ bùkátà rẹ̀ wọ́n wá gbé ràkúnmí rẹ̀ síwájú lẹ́yìn tó ràkúnmí lóṣù ọgbọ́ bùkátà níbẹ̀. wọn á pàkíyèsí rẹ̀ pé tí wọn ànábì sallallahu alaihi wasallam ìgbà tó sì ń gbọ́ bùkátà yìí ọkọjú sí al-qibla tí wọn ànábì sallallahu alaihi wasallam tó ní ká má kọjú sí al-qibla láti gbọ́ bùkátà wa lára yíyàgbé àbí títọ̀ ó ní bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ibi tí èèyàn ti ń gbọ́rù bùkátà bẹ́ẹ̀ tó bá jẹ́ ibi tó wà gbayawu sí al-qibla ṣùgbọ́n ti bí gàgà wájú ọ̀hún. ó túmọ̀ sí pé wọ́n sọ sófin yẹn. bẹ́ẹ̀ náà ni a rí hadithi Abu Ayyub al-Ansari radiyallahu wípé ti fún wa nù táwọn lọ sílẹ̀ sham wọ́n bá pé ti kọ́ àwọn ilé wọ́n ti kọ́ àwọn ilé yìí lọ́nà tó tí a máa agbọ̀nbi tí ọyọ apá sí àdójúkọ àlùkébílà àmọ̀tọ̀rọ àforíjì ṣùgbọ́n wọ́n ti sọ wípé àwọn sàhábà ridwanullahi alaihim ìbẹ̀rù Allah tí wọ́n ní kò kò lẹ́gbẹ́ láàrin ìbẹ̀rù Allah táwọn míì ní tó bá jẹ́ bẹ́ẹ̀ tó a ti rí i pé tó bá jẹ́ ibi tó jóde gbayawo iná ló ti gbọdọ̀ kọjú kọ̀yìn sí alqibla ṣùgbọ́n wà tó ti jẹ́ pé gírí wà kò yẹ kí wò pé bóyá tún ṣe Allah lórí rẹ̀ tá a fi máa àforíjì ṣùgbọ́n àwọn tí wọ́n ga tó mú wọn ga iná ló mú wọn máa wo wípé nǹkan táwọn káwọn ò ṣe bẹ́ẹ̀ ilé ìtawà kà nìsín àwọn àdìsí méjì yẹn tako àwọn nǹkan tá à ń ti sọ bọ̀ tẹ́lẹ̀ torí má pọ̀jù sàlùkébìlà má kọ̀yìn sí oná lẹ́kọ́ tá a dì mú nípa tó bá fẹ́ tọ̀ àbí tá a bá fẹ́ ṣègbọ̀nsẹ̀ ṣùgbọ́n nìsín ìgbìnà àwọn máa radiyallahu anhuma ó lọ ń gúnkè òun gúnkè lọ sí òkè ilé ànábì sallallahu alaihi wasallam ilé Hafsa ọmọ Umar Hafsa ọmọ Umar ọjọ́yàwó anabi wa Muhammad sallallahu alayhi wa sallam Hafsa ó sì jẹ́ ọmọ ìyá fún Abdullah ibn Umar eléyìí fún Abdullah ibn Umar láǹfààní àti lè wọlé anabi sallallahu alayhi wa sallam nítorí pé a ti mọ̀ yí pé àní ti torí kóbìnrin lọ́kọ. àní tìtorí kóbìnrin lọ́kọ lọkọ wá jẹ́ pé kò sájọṣepọ̀ mọ́ láàrin rẹ̀ àti mọ̀lẹ́bí rẹ ẹ sì mọ̀ pé tó bá ń sọ̀rọ̀ mọ̀lẹ́bí àwọn ọkùnrin àtàwọn obìnrin ni mọ̀lẹ́bí ẹ̀yìn torí ẹ̀ ọ̀gbọ́dọ̀ fẹ́yàwó lọ́nà tó ṣe pé ọ wá já àjọṣepọ̀ rẹ pátá àwọn bàbá lè tó bá ti mọ̀ pé bẹ́ẹ̀ lọ́mọkùnrin ó ṣe àní fọmọ wa fún un nítorí pé ọlọ́ọ̀lé ọkọ kò túmọ̀ sí pé ó ti dọ̀tá wa kò túmọ̀ sí pé àwọn ọ̀ma rí má tó àwọn ọmọ ìyá rẹ̀ lè wá lọ àwọn ọmọ ìyá rẹ̀ lọ́kùnrin àbá àwọn ọmọ ìyá rẹ̀ lóbìnrin wọ́n lè wá lọ. nígbà tó kàn ṣẹlẹ̀ náà ni pé tó wá pé ìyàwó rẹ̀ bá pọ̀ ìyàwó kan kọ́ ló àwọn ọmọ ìyá ìyàwó rẹ̀ kí wọ́n wá ìyàwó rẹ̀ wá o gbọ́dọ̀ ṣe ètò bó ti ṣe jẹ́ pé ìyàwó rẹ̀ tí wọ́n wá wà onìkan ni wọ́n láǹfààní àti rìn sọ́dọ̀ rẹ̀ onìkan ni wọ́n láǹfààní àti wà pẹ̀lú ẹ̀ wọn ò ní láǹfààní láti tàtàrà títí wọ́n wá rí ọmọ ìyá tí wọ́n tó ìyàwó rẹ̀ kan kó wá jẹ́ pé wọ́n máa jálu àwọn ìyàwó rẹ̀ míì torí tí wọ́n bá jẹ́ ọmọ ìyá ìyàwó kan yáà ni wọ́n jẹ́ sáwọn ìyàwó yòókù àjòjì ni wọ́n jẹ́ sí wọn ṣé Islam kò fààyè rádaràdá lẹ̀ wọ́n á sọ pé ẹ nígbà tán ti jẹ́ pé bọ̀ọ̀dá àbúrò ni wọ́n jẹ́ sí ìyàwó yìí òbúrú wọ́n lè kàn já wọlé yín tó jẹ́ pé lọ́nà tí wọ́n máa tún rí àwọn ìyàwó rẹ̀ míì àpẹẹrẹ ni lórí pé ọ̀ọ́ ma Islam ọ̀gbọ́yé rárá rárá ọmọ islam ọgbọyé rárá rárá nígbà tó bá sọ pé wọn à lè wáyàwó rẹ wá nítorí pé o ní ju ìyàwó kan lọ àpẹẹrẹ ni lórí pé ọmọ tí ń jẹ islam olódò lásán yàn so ó túmọ̀ sí pé ìjẹ́ mùsùlùmí àárín àṣejù àtàṣe ìtòlọ́wà èmi sì wọ́n wá ìyàwó rẹ̀ wá tó jẹ́ fámìlì wọn wọ́n lọ́wọ́ àṣètò bí wọ́n ti ṣe láǹfààní àti rí fámìlì wọn nìkan tí wọ́n ní jálu àwọn ìyàwó rẹ̀ ni. yàtọ̀ sí tó bá yẹ pé ẹni tí ń wá ìyàwó rẹ̀ bọ̀ wọ́n bá jó obìnrin kò sí wàhálà ó ó ó nídìí láti dí wọn lọ́nà láti rí àwọn ìyàwó rẹ̀ mi ara rẹ̀ ló dí lọ́nà láti rà wọ́n ara rẹ̀ ló dí lọ́nà láti láti dá nìkan wà pẹ̀lú wọn o lè rí wọn o torí pé ìgbà táwọn ti jọ mọ ìyá ìyàwó rẹ̀ ti dé ìwọ̀ fún ọ láti fẹ́ wọn wọn náà ti di maharamu fún wọn ṣùgbọ́n ní maharamiya tó wà láàrin ìwọ àtàwọn àbúrò àbẹ́gbọ́n ìyàwó rẹ̀ táwọn jóbìnrin o maharamiya tó jẹ́ pé ó lè tán ni nípa pé tí ìyàwó rẹ̀ bá kú o lè fẹ́ àwọn tó o bá kọ̀ ìyàwó rẹ̀ lẹ̀ tó o bá kọ̀ ọ́nù sọ́kàn nù ọ́ tó wù bàbá wọn láti tún fi fún ọ pẹ́ pé wọn náà lọ́nkàn fẹ́ àwọn ọmọ rẹ̀ kọ̀ yìí fẹ́ yìí tọ́ba ẹ̀kọ́ bá wù wọ́n kò sí nǹkan tó burú ń bẹ̀ torí ẹ̀ wọ́n lọ́wọ́ aṣọra rẹ láti dání kan wà pẹ̀lú wọn lọ́nà tí ó mú fura dání tẹ̀lé ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́rin. tọ́ a rí irú rẹ̀ náà máa ń ṣẹlẹ̀ sí Abdullah ibn Abbas radiyallahu anhuma nítorí pé ibn Abbas yàtọ̀ sí pé wọ́n jẹ́ ọmọ àbúrò bàbá ànábì tó wà nípò ọmọ sanabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n bí ọmọ kì í sọmọ bí ọmọ kì í sọmọ wíwà nípò bí ọmọ sanabi tọjọ ma àbúrò bàbá ànábì òfun láǹfààní àti lè jáwọlé ànábì jáwọdọ àwọn ìyàwó ànábì nítorí pé òun táwọn ìyàwó ànábì àjòjì ni ẹsìn máa pín yorùbá lẹ́wù gbogbo arákùnrin àwọn ọmọ ọdọ́gbọ́tọ́ máa mi ọ̀hán nílé àbí òye wa wọn lè wọlé wọn kọ wọn jáwọ bí tó bá wọ ni gbogbo wọn. a ò rádaràda o nínú àtàlásán lélẹ́yìn torí ẹ Ibn Abbas inú máa ń wá sílẹ̀ ànábì sọ̀rọ̀ bá a sọ̀rọ̀ pàápàá nílẹ̀ Maimuna tòun láǹfààní láti lọ́dọ̀ Maimuna wọ́n láǹfààní láti súnlé Maimuna kò sí wàhálà ń bẹ̀ tó gbé Maimuna yẹn àbúrò màmá Ibn Abbas tó ẹ sì máa ń pé àbúrò màmá ẹni wọ́n ń pè ní kọ́ọ̀là kọ́ọ̀là rẹ allah ṣe lè wọ̀ kan láti fẹ́ hurrimat alaykum ummahatukum wa banatukum wa akhawatukum wa ammatukum wa khalatukum. Maimuna yun àbúrò màmá ibn abbas ibn abbas máa ń lọ sọ́dọ̀ rẹ̀ yóò sunlé rẹ̀ náà ni ó sọ pé ń sunlé ànábì ànábì sallallahu alaihi wasallam ń jí lóru wọ́n fẹ́ sálọ àlọ́ sáré lọ́ba gbónú ilé Maimuna ló sùn. nítorí jọ rọ gbogbo àwọn ọkùnrin wọ̀nyí lọ́rùn láti máa lọ sùn àbí láti máa lọ ṣàbẹ̀wò táwọn ọmọ ìyá wọn gẹ́gẹ́ bí Ibn Umar ìrẹ́ Hafsa ọmọ ìyá rẹ̀ ni àti láti lọ́ọ́ máa ṣàbẹ̀wò àwọn àbúrò àbẹ́gbọ́n màmá wọn Ibn Abbas òun náà ni pé àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam àwọn ilé wọn kì í ṣe pé yàrá kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ kì í ṣe yàrá kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àárín lé, tí ó wà fún gbogbo ẹni tí ń gbé yàrá kọ̀ọ̀kan láǹfààní àti máa ríra wọn lójoojúmọ́. tòbí àwọn ilé yẹn ti wà torí pé ànábì sallallahu alaihi wasallam bí Allah ti kádàrá pé kí ìsẹ̀mí ànábì orí. ìṣe fáànà bí kọ́ ilé kan kalẹ̀ rẹ́gẹ́dẹ́ tó wá jẹ́ pé ìwọ ìyàwó yo yàrá tiẹ̀ ni ìwọ yo yàrá tiẹ̀ ni ìwọ apátímẹ́ǹtì tiẹ̀ kódà àwọn ìyàwó wà nínú ìyàwó ànábì sallallahu alaihi wasallam pé pé yíyálà nábì yalegbe fún wa ọha yàlè fún wa ni so ilé ìyàwó kan wà báyìí. ìyàwó mi ń gbébì ìyàwó mi ń gbébì ìyàwó mi ń gbébì ìyàwó mi ń gbébì ò jìnnà síra wọn mẹ́kì sojú kan so nítorí ti eléyìí ẹnìkan wà tó ṣe tíra kan ya àwọn fọ́tò ilé àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ni wọ́n wà síra. so bákan náà. ó wà nínú adabul mufrad tá a túmọ̀ yẹn ìpẹ́ nìkan ó láǹfààní láti lọ sí àwọn ilé tí àwọn ìyàwó ànábì gbé ó wá sọ fún wa báwo ni ilé yẹn rí báwo lògiri ilé yẹn rí kí ni wọ́n fi ṣe ilẹ̀kùn rẹ̀ báwo làjà rẹ̀ rí báwo ló ṣe ga tó tẹ́sán bá ga tó báyìí yẹn lè tó nú ẹ̀ tó a rí nínú al-adabul mufrad tó nítorí ti eléyìí báyìí anabi muhammed sallallahu alayhi wa sallam ibn umar wàrà nàbì lókèlè ọ̀nà wàhùrù báyìí ìgbà nàbì ó ń ṣègbọ̀nsẹ̀ lẹ́yìn tó kọjú sí Baytul Maqdis ẹ sì ti mọ̀ pé ní Madina tẹ bá kọ́ ìsáàlù kébìlà ń bọ̀ lẹ́kọ́jú sí Baitul Maqdis tó o ti takun dáná bí ní kàmáṣe bẹ́ẹ̀ náà làdí sì kejì òun náà tún tọ́ka sí pé àwọn aráàlú bí sallallahu alaihi wasallam tó ń gbọ́ bùkátà rẹ̀ tọkọ̀jú sí Baitul Maqdis nínú òfin ṣẹ̀ríyà tí ìjọba wá bá ẹ gbọ́dọ̀ sí àwa tún rí tánàbì sallallahu alaihi wasallam ṣe. báwo la ṣe fèsì fún ẹni tó bá mọ̀ kọ́ sọ ẹ gbọ́dọ̀ ṣe ọmọ rí tánàbì ṣe kò sì sọ fún wa pẹ́yìn náà lè ṣe. Now, ó tètè kó jẹ́ pé lẹ́yìn ń tọ́ka sí pé ọtọ́ sànàbì kọ̀tọ́ sàwà ọtọ́ sànàbì kọ̀tọ́ sàwà pàápàá jùlọ ọ̀rọ̀ rẹ̀ tó sọ pé àgbọ́dọ̀ séun àárí ọ̀rọ̀ míì tó takò àmọ́ òun la kàn rí tó ṣe nǹkan tó takò a jẹ́ pé ṣíṣe tó ṣe ń tó takò yẹn ń tọ́ka sí pé a ṣe àmójúkúrò fóun lórí kó lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀lẹ́rìí tó sọ fún wa pé a lè ṣe bẹ́ẹ̀ etí mi. wọ́n náà ní ká sọ pé anábì sallallahu alaihi wasallam kò jẹ́ ẹni tí tí máa tako ntọ́ba ní kámẹ́sì kò jẹ́ ẹni tí máa tako ntọ́ba ní kámẹ́sì ntó ti mú ó sì jẹ́ pọ̀ náà ló ní àgbọ́dọ̀ sí òun náà la wá rí tó ṣe àjẹ́ pé n tó ṣe káyìn ó ti pa nǹkan tó sọ síwájú ó ti pàdájọ́ rẹ̀ rẹ̀ eléyìí là ń pè ní nasikh wa mansukh nasikh wa mansukh ọ̀dà kéèyàn kọ́ kí o kí o tó máa yánu sọ̀rọ̀ ọ̀dà kéèyàn kọ́ kí o kí o tó máa yánu sọ̀rọ̀ ìdíkẹ́ kan gbọ́dọ̀ ń sọ̀rọ̀ kí o wọ́n kàn máa fòye lásán gbé wọ́n máa wíwí kúwì. nasikh wa mansukh ọ̀wí bẹ́ẹ̀. torí pé agbọ́tẹ́ nìkan sọ pé nasikh wa mansukh. tọ́jọ́ra wọn hmm. nǹkan dàrú ẹ tó tó pé sọ̀rọ̀ àmì ìtọ́dọ́gba ni pé èyí ọ̀pá tó síwájú rẹ ọkàn lè túmọ̀ sí pé nǹkan kan ni tọ́jú ẹ̀ta nábì nìkan tí ọ̀tọ̀ sáwà ló mọ̀ láti ṣe bẹ́ẹ̀ ọ̀sẹ̀ lẹ́mọ̀.